ṣé o ti parí proposal tó yẹ kó mú lọ sí leon group of company. proposal tẹ kí wọ́n ti approve tipẹ́tipẹ́. on behalf of agent fuja holdings we turn down the offer. wọ́n ní tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ń tán lẹ́ẹ̀kan náà i know what to do. mo dààmú dààbò mo dààmú onílé mo tún lè dààmú ọmọ àlejò. hello ma. gbogbo mẹ́sẹ̀gì ṣe pátápátá ni mo rí gbogbo àwọn tó dẹ̀ yẹ kí report ẹ̀ pátápátá ni mo ti report ẹ̀ fún ṣé ò ń gbọ́ mi tí anything bá ṣẹlẹ̀ sí mi ah you will have yourself to blame. Tinuke. you and I have scores to settle. bó ṣe sọ yìí náà ló ṣe máa rí the battle line is drawn.